bisimilahi walhamdulilahi wasalaatu wasalaam ala rasulilahi wabaad mo kí wa káàbọ̀ sí abala kẹta ìjókòó wa ní àárọ̀ yìí àkọlé abala kẹta yìí ni ta là ń tẹ̀lé nínú Islam ta là ń tẹ̀lé nínú Islam lọ́pọ̀ ọgbà ni àwọn àgbà kan àgbà kan tó jẹ́ pé kò sí ń tá a lè fi ròyìn wọn ju sufahahul ahlam lọ àwọn àgbà tí ò lọ́pọlọ tí wọ́n lérò pé àwọn lọ́pọlọ tí wọ́n bá fẹ́ tako alùsùnà wọ́n sọ pé Saudi Arabia là ń tẹ̀lé wọ́n ní Saudi Arabia ò ní à ń tẹ̀lé ọ̀rọ̀ náà ó fi hàn pé ẹni yòówù tó bá sọ bẹ́ẹ̀ kò ní ọpọlọ kò ní ọpọlọ torí tó bá lọ́pọlọ yóò mọ̀ wípé orílẹ̀-èdè tí ń pè ní Saudi Arabia yìí kò jẹ́ bẹ́ẹ̀ ní àsìkò tánàbí ń bẹ láyé kò jẹ́ bẹ́ẹ̀ ní àsìkò Abubakar kò jẹ́ bẹ́ẹ̀ lásìkò Umar kò jẹ́ bẹ́ẹ̀ lásìkò Usman kò jẹ́ bẹ́ẹ̀ lásìkò Ali létà létà òun ni wọ́n tó ya àwọn ìlú mélòó kan sọ́tọ̀ tí wọ́n kó wọn sí abẹ́ ìjọba Saudi tó fi ń pè ní alimamlaka alarobiya asaudiya. Al tí a bá wá rí dáadáa lára orílẹ̀-èdè Saudi Arabia tá a wá sọ pé dáadáa báyìí ń bẹ ń bẹ àwa náà sì ṣe dáadáa náà ìyẹn ò túmọ̀ sí pé Saudi Arabia ni à ń tẹ̀lé tí ó fi wá jẹ́ pé nígbà tí Saudi Arabia bá wá ṣe nǹkan tí ò dáa lẹ́wàá máa sọ fún wa pé ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Saudi Arabia sẹ́rin tí wọ́n ṣe ní ìsìnyí o ta ló sọ fún yín nínú alùsùnà pé Saudi Arabia lòun tẹ̀lé ta làáfàá náà tó sọ pé Saudi Arabia ni òun tẹ̀lé nínú Islam. arákùnrin kan ó bọ́ sórí social media ó sì ọ dárúkọ mi ọ màmá dákọ mi wípé òun pè mí níjà lẹ́yìn ìgbà tó dákọ mi tán ó tún dákọ ẹnìkan ó ní bó lẹ̀gà pé ẹni yẹn kéré ní tiẹ̀ ṣùgbọ́n irú àbúrò yìí má àti àwọn àgbààgbà fáànù súnà òun fẹ́ kí á kóra wa ká wá lọ sí orílẹ̀-èdè Saudi Arabia ká lọ sọ fún Saudi wípé ọdún tí wọ́n ṣe tẹ́ ń pè ní Halloween pé kò tọ́ súnà gẹ́gẹ́ bí a ṣe ń kọ ọdún mòlídì fún àwọn èèyàn wa lórílẹ̀‐èdè wa. sísọ bẹ́ẹ̀ ó fi hàn wípé onítọ̀hún kò ní làákàyè torí ẹni tó bá ní làákàyè yóò sọ ọ̀rọ̀ tó bá ọpọlọ mu ọpọlọ wo ni ń bẹ níbi kí èmi àti àwọn kan tá a jẹ́ àáfàá súnà nílẹ̀ Yorùbá ká wá lọ sí pápá òfurufú wọ́n ní mo là ń lọ ká sọ pé à ń lọ sí Saudi. Si a fẹ́ lọ bá ìjọba Saudi authority Saudi a fẹ́ sọ fún wọn pé Halloween tẹ̀ ń ṣe yìí o ọdún ẹ̀bọ ni o ẹ gbọ́dọ̀ ṣe o sẹ́ǹsì wo ló wà ń bẹ sẹ́ǹsì wo ló wà ń bẹ. ṣé kò sí àáfàá ní Saudi Arabia sáwọn àáfàá bẹ̀ ṣé wọn ò sì sọ̀rọ̀ lórí Halloween tíjọba Saudi ṣe láìpẹ́ yìí. tára bá ń ta yín èmi ti mọ ní tí ara fi ń ta ẹni tó sọ̀rọ̀ ọ̀hún torí ó sọ ọ́ nígbà tó dákọ̀ mi ó ní mi ò ní ṣòro méjì láyé ju ìṣòro àwọn Súfì lọ. ìṣòro mi ìṣòro mi yẹn tó ti mọ̀ yẹn alihamudulilayi kò ti mọ̀ ó ń lọ bá wá solution sí ìyẹn ló bá wá solution sí ọ̀nà tó sì gbà wá solution sí ni wípé àwọn ẹ̀sùn tí mo fi kà wọ́n ń sún fì yẹn ọ wàá fọ èsì ẹ̀ bóyá ó sọ pé irọ́ ni mo pa mọ́ wọn ni o bóyá ó sọ pé tí àwọn kọ́ ni mo lò lórí wọn ni o. bóyá ó sọ pé ìtumọ̀ tí àyẹn kọ́ ni mo tún fáyé ni o bóyá ó sọ wípé ohun tí sèwù tìjà ní gbé wá yẹn pé bádẹ́bí náà ṣe gbé wá nìyẹn ni o níbo ti mọ̀ ṣòro omi, ìṣòro omi yẹn ni wàá wá solution sí náà kì í ṣe pé ọ wàá máa sọ̀rọ̀ tó ga sí pé ọmọ kékeré àmọ́ bú ẹ̀rìn pé ìwọ àbúrò yìí mọ̀ yẹn tó wà ń bàdàn níbo ni ìbá wà ṣé London ni ìbá wà àbí Ìbàdàn yìí ṣèlú Ìbàdàn yìí ṣèlú re Ìbàdàn mo wà ibi tá a bá sì wà náà là á ṣe kò sí tọ́kàn èmi àti àwọn akẹgbẹ́ mi àti àwọn tó jù wá lọ́nu súnà nílẹ̀ Yorùbá kò sí ń tọ́kàn wá pẹ̀lú Saudi ju pé Saudi Arabia ibẹ̀ ni ọlọ́run gbé kàábà sí tá a bá fẹ́ lọ ṣe hajj ibẹ̀ là á lọ àmọ́ ta là ń tẹ̀lé nínú ìsìláàmù kì ṣe Saudi Arabia bàbá ńlá mistake ló jẹ́ fún ọ àti àwọn irú yín míì tí wọ́n máa ń sọ pé àwa àwa ń tẹ̀lé Saudi Arabia. a àtẹ̀lé Saudi Arabia ó ṣeé ṣe kárí nínú wa ẹni tó gba iṣẹ́ dáwà ṣíṣe gẹ́gẹ́ bí iṣẹ́ oṣooṣù tí ń gbowó Saudi Arabia kò séèwọ̀ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n yọ èmi lẹ́nu wọn yọ èmi èmi ríra mi dá yọ mí lẹ́nu wọn torí pé ọ̀gá ayé ti ń bẹ níbẹ̀ ń ohun tí máa tún sọ tiẹ̀ ni wípé owó tí Saudi Arabia gbé fún wọn iṣẹ́ rẹ̀ ni wọ́n ń ṣe. wọn ò ṣiṣẹ́ owó tí Saudi gbé fún wọn o wọ́n ń ṣiṣẹ́ ẹ̀tọ́ lọ́nù ni. torí pé iṣẹ́ ẹ̀dá wà ìpìlẹ̀ lórí ẹ̀ ni pé iṣẹ́ sẹ̀bílù láì ni. tí nǹkan kan bá wá wọlé lórí ẹ̀ ọlọ́run ò ṣe léèwọ̀ ọlọ́run ò ṣe léèwọ̀ tọ́ ọdún tíjọba Saudi Arabia ṣe wọ́n ní wọ́n ṣe ń jẹta àbíjẹrin ní Riyadh wọ́n ń pe ọdún yẹn ní ọdún Halloween ọdún Halloween yìí ó jẹ́ ọdún kan tí wọ́n ti máa ṣe ní Indo-European countries be France be Italy be Poland Russia ibi tí wọ́n ti máa ń ṣe ọdún yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn síwájú kí wọ́n tó dá Christianity sílẹ̀ ọdún Halloween yìí wọ́n máa ń ṣe é ní ìparí October alẹ́ October mọ́júmọ́ November one ni wọ́n máa ń ṣe é àwọn tí wọ́n sì máa ń ṣe ńgbà náà lọ́hùn ìgbàgbọ́ wọn ni pé tó bá ti di November one tó jẹ́ ìbẹ̀rẹ̀ òjò lórílẹ̀‐èdè tiwọn ìbẹ̀rẹ̀ winter tí yìnyín ọmọ sọ̀kalẹ̀ tójú ọmọ ọrọ̀ wọ́n ní lásìkò wọ́n ní ọjọ́ yẹn ní on the one November one ni àwọn òkú tó ti kú wọ́n máa wá sí ilé ayé láti wá kí àwọn èèyàn tí ń bẹ láyé. àdìọ́kàn tiwọn nìyẹn ìròrí wọn nìyẹn òkè. Okay? àwọn wá gbà wípé táwọn òkú ọ̀run bá ti wálé ayé ní nùfẹ̀mbà one káwọn gbà wọ́n lálejò. táwọn òkú bá ti wá wálé ayé ní November one wọ́n wàá dá iná ńlá láti fi gba àlejò àwọn òkú torí pé àsìkò ìbẹ̀rẹ̀ òjò ni òtútù máa mú àwọn òkú wọ́n wàá dá iná ńlá fún wọn wọ́n á máa ṣe oríṣiríṣi dírámà oríṣiríṣi ìranù ní ọjọ́ náà wọ́n ní àwọn fi kí àwọn òkú ọ̀run káàbọ̀ sí ilé ayé. wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ever before kí wọ́n tó dá Christianity sílẹ̀. wọ́n ṣe bẹ́ẹ̀ ní Italy, France, Poland, Russia ohun tí wọ́n ń pè ní ọdún Halloween nù. ṣùgbọ́n kàyéfì tó ṣẹlẹ̀ lọ́dún yìí ni wípé ọmọ ọba Saudi Arabia bàbá ẹ̀ lọ́ba lọ́wọ́lọ́wọ́ àmọ́ bàbá ti wà lórí àárẹ̀ tó lágbára ọmọ rẹ̀ ìtẹ́ ń pè ní Salman òun ló wá gbé ọdún yẹn ó gbé wọ orílẹ̀-èdè wọn wá wọ́n sì ṣe ọdún náà ní Riyadh ní ọdún yìí ìyẹn ni ẹni rí lórí social media tó wá gbé wá tó ní ẹ wò ó òun fẹ́ fi nǹkan kan hàn àyín o ẹ̀yin náà ti rí tẹ́lẹ̀ o ọwá input ẹ̀ sórí program ẹ̀ ọwá ǹjẹ́ ẹ mọ bí tí kinní ti ṣẹlẹ̀ ó ní Saudi Arabia ni o ó ní sẹ́rí pé ojú ti ti ẹ̀yin onísùnnà ó yẹ kó o bẹ̀rù ọlọ́run ó yẹ kó o bẹ̀rù ọlọ́run Salimanu òun kọ́ ni ànábì wa. Salimanu kò sínú àwọn sọ̀hábà. a sì tẹ̀lé orílẹ̀-èdè Saudi Arabia ohun táwa ń tẹ̀lé òun ni alukur'an àti àdìsí tó lálàáfíà kò wá sí halloween nínú kur'an kò sì sí halloween nínú àdìsí ànábì. ìṣẹ̀lẹ̀ yìí lè jọ ọwọ́ lójú púpọ̀ ó lè jọ ọ́ lójú èrè ọba wí tó bá jọ ọ́ lójú tó o bá mọ ìtàn ìsìláàmù dáadáa ọ mọ̀ wípé orílẹ̀-èdè tá à ń pè ní Saudi Arabia lánàá rẹ̀ kí Allah tó gbé ànábì dìde kò sí ilé tí ò sí òòṣà níbẹ̀ ìgbédìde ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́run fi pa ìbọ̀rìṣà run ní Maka àti gbogbo ìlú tó yí ká. ṣùgbọ́n orí burúkú ọ̀tán láyé tí Salimán bá gbé orí burúkú míì wọ Saudi Arabia wá. àmì pórí burúkú ò tí ṣe kí ni kì í tán láyé ni. àwọn baba ńlá rẹ̀ wọn ò gbé wọbẹ̀ wá wọn gbójú kúrò ń bẹ̀ ni wọn ò bá wọn ti ń ṣèranù yẹn wọn ò bá wọn dá sí i tí Salimam bá wá tìtorí pé òun wà nípò ọmọ ọba lónìí tí wọ́n sì ń pè ní ọba lọ́la. tó gbé halloween wọ Saudi Arabia wa. àwọn àáfàá wà nínú ìbànújẹ́ ń bẹ̀ àwọn Saudi Arabia ń wà nínú ìbànújẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pé irú àdánwò báyìí ọjọ́ ẹ̀ ti pẹ́ tí Ọlọ́run ti parẹ́ tó ti parẹ́ kí Salimanu tó wá fẹ́ máa tají. olórin hip hop ló kọ́kọ́ gbé wá ó fò kúrò lórí olórí olórí hip hop ó tún lọ gbé halloween wá ẹn ìbá àgbé Ògún wá sí sáré ìyáàdì ìbá àgbé Ṣàngó wá bẹ́ẹ̀ ìbá àgbé Ọya wá bẹ́ẹ̀ kí ni pírọ́blẹ́mù èmi ń bi yín ṣé èmi lọ́lọ́wọ́ ó bi léèrè ni ṣebí ẹ̀mí tó bá ṣiṣẹ́ ni ó jábọ̀ ṣe tó bá ṣe láti wá máa fohùn ránṣẹ́ sí àwa àfáà súnà pé ká kọgá sí Saudi ká lọ bá wọn sọ̀rọ̀ kò sọpọ̀ lọ́nú ọ̀rọ̀ yẹn. tí ìbá gá sí pé ẹ̀mí ìbọ̀rìṣà ń bẹ nínú ẹ̀mí tiẹ̀ gangan nínú ẹ̀sùn tá a sì fi ń kẹ̀yìn oṣùfì náà nu pé abọ̀rìṣà nìyí ṣé n tó yẹ kó o sọnù ṣé bí tó yẹ kó o sọ ni pé ọba Sàlìmánù yóò mọ̀ sí dáa ẹ sì bẹ̀rù ọlọ́run ẹ sì bẹ̀rù ọlọ́run kíní ìmọ̀ ti ń le jù bàtà yìí ìmọ̀ ti ń le ọmọ ti ń le jù yọmọ bẹ́ẹ̀ èé ti rí tẹ́tún lọ fi gbé halloween wá sí orílẹ̀-èdè Saudi Arabia orílẹ̀-èdè kan ṣoṣo tá à ń rí tọ́ka sí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè mùsùlùmí tí ń lo òfin ṣẹ̀ríà ṣé nínú ṣẹ̀rí àlẹ́ ti rélé yìí dípò kó o pe Salimon ṣàkíyèsí ọ̀wá ń wá justification fún ayẹyẹ ọjọ́ ìbí ànábì ọ̀wá ní káwọn èèyàn máa compare nínú ayẹyẹ ọjọ́ ìbí ànábì táwọn ń ṣe táwọn fi rántí ànábì àtàwọn tí ń ṣe Halloween èwo nu méjèèjì ló dáa jù nǹkan kan ò dánu méjèèjì orí burúkú méjèèjì ṣùgbọ́n orí burúkú grade by grade ni orí burúkú grade by grade ni orí burúkú mọ́lídì méjì ló pín sí tí ó bá yé ọ àtẹ̀ntọ́ bá tún sọ̀rọ̀ ẹ̀ orí burúkú orí burúkú mọ́lídì ó wà ní lẹ́wù bídíà mufasiko ó tún wá wà ní lẹ́wù bídíà mùkáfíra so orí ọ̀wẹ́ ń tọ́ bá kàngá sí wípé ọkàn jókòó ló kó àwọn èèyàn jọ ló ní ní ọjọ́ tòní à ń ṣe ayẹyẹ pé wọ́n bí ànábì sílé ayé tó sì dáná oúnjẹ fáwọn èèyàn tó sì pe àwọn àáfàá kan bíi rẹ̀ pé kí wọ́n ṣe wáàsí orí burúkú yùn tó ṣeun orí burúkú ni o but orí burúkú yẹn kò gbé kúrò nú ẹ̀sìn bídíà tún mùfásíkọ nìyẹn torí pé nìkan kan ò ránṣẹ́ pé kó ṣe ayẹyẹ ọjọ́ tí wọ́n bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ohun tí wọ́n bá rán èèyàn nú ẹ̀sìn nìyẹn máa ṣe ní ti ń jẹ́sìn nìyẹn ohun tí ń jẹ́ nìyẹn ohun tí wọ́n bá rán ọ òun ni kò ṣe eléyìí tí wọn ò bá rán ọ mọ́fòye gbé e kó wá ṣe é kó tún wá máa kàkún ara ẹ̀sìn wa. ṣùgbọ́n orí burúkú tí ń bẹ́ bí mòlídì ó tún wá ga jù yẹn lọ tó bá ti dé ọ̀dọ̀ ẹ̀yìn wíìrìdì ọmọ bẹ́ẹ̀ ni tí mòlídì tó bá ti já sí pé oníwíìrìdì ló bá gbé mòlídì kalẹ̀ orí burúkú tí máa ń múyàn kó nu ẹ̀sìn lòun ò fi ṣe ń tiẹ̀ ìdí ni wípé tó ń wírìdì ẹni tí ò ṣe wírìdì tí ò sínú tọ̀rí kọ̀ tó bá kàn ṣe mòlídìí ànábì ọ̀wọ́n tí ó ṣe mọ náà ni pé yóò dáná oúnjẹ yóò yóò pàfà wọn ó ṣe wáàsí wọn sọ pé kí làwọn ń ṣe o àwọn ń ṣe ayẹyẹ ọjọ́ bíi ànábì Muhammad ok a wà sọ pé n tó ṣe yẹn o àdàdálẹ̀ ni o má ṣe bẹ́ẹ̀ mọ́ o tọrọ àforíjì o ẹ̀sìn rẹ̀ ò bàjẹ́ o ẹ̀sìn rẹ̀ ò bàjẹ́ o pẹ̀lú bó ṣe ṣe òun ṣùgbọ́n tó bá dá sí pé ọmọlẹ́yìn ṣé ò tì já ní ló bá ṣe é àṣebí kẹfìrí ni ó ṣe lọ́nà wo lẹ́yìn tán bá dáná oúnjẹ tán tí wọ́n pe oníwàásì tó ṣe wàásì tán wọ́n ka ìkàkùkà wọ́n ka ìkàkùkà ìkàkùkà yẹn tó bá ti di ní ọ̀gànjọ́ òru ni wọ́n máa kà nínú kàkúkà wọn yẹn ibẹ̀ ni wọ́n ó ti wá máa pe ẹ̀mí àìrí lẹ́yìn ọlọ́run ibẹ̀ ni wọ́n ti máa pe ànábì muhammadu ní ìmọ́lẹ̀ látara ọlọ́run tó já sí wípé nígbà tí èèyàn bá gbé dígí lọ́wọ́ báyìí tí ń wora rẹ̀ sọ pé tọ́wá gbé dígí lọ́wọ́ kí ló máa rí mẹ́ ara rẹ ibẹ̀ wọ́n ti àmọ̀ pàdébì lọ́lọ́run ṣíríkù sì nìyẹn kúfúrú nìyẹn ibẹ̀ náà lẹ́ẹ̀tì máa pe ṣé òníyàsì lẹ́ẹ̀mọ̀ pé gbogbo àwọn àkìtọ́ọ̀bù burúkú yín yẹn lẹ́ẹ̀mọ̀ pé wọ́n lẹ́yìn àlọ́ ló fi gá sí pé tó ní wúrìdì bá ṣe mòlídì àṣedìkèfèrí ni àṣedẹbọ ni.